ẹ jẹ́ kí a gbàdúrà. a tún wá lẹ́ẹ̀kan sí lónìí bàbá láti wá bá ọ pàdé láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ a sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé a ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristi. ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé wíwá wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa fi wọ́n hàn wá kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó wẹ̀ wọ́n nù pátápátá ṣàánú fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ibi ní ọkàn wa lé òní. adúpẹ́ pé o ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí ìkọkàndínlógún láti ẹsẹ̀ ìkejìlá dé ẹsẹ̀ ìkẹtàdínlógún ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. ìdájọ́ ń bọ̀ nítorí wípé ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan ọdún kan tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là bí a bá fẹ́ ní iyè òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa ní Genesis orí kọkàndínlógún tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá àwọn ọkùnrin náà sì wí fún lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa ó run ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì rán wa láti run lọ́ọ̀tì sì jáde ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin tí wọ́n ń gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó ó wí pé ẹ dìde ẹ jáde kúrò níhìn nítorí tí olúwa yóò run ìlú yìí ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀ nígbà tí ọ̀yẹ́ sì ń là nígbà náà li àwọn áńgẹ́lì náà lé lọ́ọ̀tì ní ire wípé dìde mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí nígbà tí ó sì ń lọ́ra àwọn ọkùnrin náà nàwọ́ mú un lé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì olúwa ṣàṣàánú fún un wọ́n sì mú un jáde wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán lè ó wí pé sá àsálà fún ẹ̀mí rẹ̀ má ṣe wo ẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀ sáà sálà lọ sí orí òkè kí ìwọ kí ó má bàa ṣègbé èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sódómù àti Gòmórà àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú olúwa ní orí ìkẹtàlá ti jẹ́nẹ́sísì ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá ni à ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí lọ́ọ̀tì ìbátan abrahamu tí ó dé ìlú tí a ń pè ní sódómù ó sì ṣeé ṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ èyí tí ó yà ọ́ ya Ábráhámù ọ̀rẹ́ Ọlọ́run èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere ó ṣeé ṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri ó sì ṣeé kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ ọlọ́run àti àwọn ènìyàn ọlọ́run ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa tí àwa náà ò sì lè gbọ́ tiwọn bí ìkùnsínú díẹ̀ bá wà tí a ò sì fẹ́ ní ẹ̀mí ìdáríjì a lè yapa kí a sì jáde lọ kí a tọ àwọn ẹlẹ́ṣẹ̀ kí a tọ̀ wọ́n lọ a ò lè sọ ohun tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn ẹni ìgbàlà ṣùgbọ́n ohun tí ó ya lọ́ọ̀tì ya ọ̀rẹ́ ọlọ́run ní wípé ibi ilẹ̀ tí wọ́n wà kò gbà wọ́n mọ́ lọ́ọ̀tì sì ń fẹ́ ibi tí òun yóò ti jẹ́ ọ̀gá ara rẹ̀ tí ó sì ẹni tí yóò lè bá wí tí ó sì lè ní ohun ìní púpọ̀ tí ó sì ẹni tí ó ka lọ́wọ́ kò wípé èyí kí ni ó dé tí ó fi ṣe èyí nì èyí ni lọ́ọ̀tì fi sá kúrò ní ọ̀dọ̀ abrahamu à ń sọ fún wa ní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá abrahamu sì jókòó ní ilẹ̀ kénáánì ibi tí ó yẹ ọmọ ọlọ́run láti jókòó ilẹ̀ kénáánì níbi tí ọlọ́run fúnra ara rẹ̀ tí ó ń ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ níbi tí ọlọ́run ti pèsè sílẹ̀ tí ó sì ti ṣe ìlérí púpọ̀ nípa rẹ̀ abrahamu jókòó sí ilẹ̀ kenani lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè nì ó sì pàgọ́ rẹ̀ títí dé sódómù àwa ń sọ fún wa ní ẹsẹ̀ kẹtàlá ṣùgbọ́n àwọn ọkùnrin sódòmù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú olúwa kí o tó na ìka sí lọ́ọ̀tì wípé lọ́ọ̀tì ṣe ohun tí ò dára ó yẹ kí ìwọ pàápàá nítorí àwọn yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa ó nawọ́ sí wa kí a tó máa bú lọ́ọ̀tì wípé lọ́ọ̀tì ṣe ohun tí ò dára ó yẹ kí ìwọ pàápàá kí ó wo agbègbè rẹ àti ibùjókòó rẹ àwọn wo ni ọ̀rẹ́ kòríkòsùn fún ọ àwọn wo ni alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ àwọn àwọn wo ni olùdámọ̀ràn fún ọ àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí o gbẹ́kẹ̀lé ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí àwọn oníjà àwọn olè àwọn onífàyàwọ́ tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn nítorí bẹ́ẹ̀ bí ó bá burú fún lọ́ọ̀tì èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ẹyẹ ń tọ̀ bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè wọ́n ti lé ọ̀ bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ ìwọ náà wàá ti kúrò ní agbègbè wọn ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè ó dájú wípé àgùntàn rẹ tó ń bá tó ń bá já rìn bó ò tí ì jẹ̀gbẹ́ lójú wa ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀ ó lè dàbí ẹni wípé bó bá ti gbé bíbélì tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ó dàbí alára mímọ́ ó dàbí ara ilé abrahamu ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà ọlọ́run yẹ kí n sọ fún ọ àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú àwọn ni ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì aísáyà tí ó ń sọ ní orí ìkejìdínlọ́gọ́ta àrùn ẹ̀jọ orí ìkejìdínlọ́gọ́ta kérara má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Si wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n á sì máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn àwọn náà bí àwa ti ń ka bíbélì ni wọ́n ń ka bíbélì bí a ti ń sọ wípé àgbà ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńkà tó tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba ọlọ́run gbọ́ bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde ó ń sọ ní ẹsẹ̀ ìkejì ìwé pé wọ́n ń wá mi lójoojúmọ́ ibikíbi tí a bá ti ń ka bíbélì tí a ti ń dárúkọ ọlọ́run tí a ti ń kọ orin sí ọlọ́run a ò fẹ́ wọn kù níbẹ̀ wọ́n ní inú dídùn sí ọ̀nà mi kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ́ẹ̀ ó ní wọ́n dàbí orílẹ̀-èdè kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run wọ́n mọ bí a ti gbàdúrà wọ́n mọ bí a ti ka sáàmù wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run á dàbí ayé kò tó gbàdúrà wọ́n lè sọ ọ́ jáde ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo àwọn ìran lọ́ọ̀tì nìyẹn o tí kò sì fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi wọn a máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i nítorí kílẹ̀ àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ olúwa ń dá wọn lóhùn wípé kíyèsí lé ọjọ́ ààwẹ̀ yín ẹ̀yin ṣe afẹ́ ṣé wọn náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ ó ṣeé ṣe kí ó jẹ́ ti góòlù ọ̀ṣọ́ ti ayé ó ṣeé ṣe kí ó jẹ́ ti àtíkè ó ṣeé ṣe kí ó jẹ́ ti ìmutípara ó sì ṣeé ṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín kíyèsí ẹ̀yin ń gbà àwẹ̀ fún ìjà ẹ̀yin ń gbà àwẹ̀ fún ìjà ǹjẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń gbà àwẹ̀ tí wọ́n sọ pé à tí n bá gbà àwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá olú òun agbádùn ara ẹ̀ màá yọ ọ sí ní ojú àlá ní ojú ìran màá le tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀ àfi kí n má ti wọ àwẹ̀ ìjàkadì ìṣẹ́gun lórí màmá olú àwọn tá à ń sọ nìyẹn tí wọ́n ń gba àwẹ̀ ní fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú ẹ má ṣe gba àwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohùn yín lé òkè. Okay àwẹ̀ irú èyí ni mo yàn bí àwẹ̀ ogójì ọjọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ ìkà ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn tàbí kí a já ilé onílé kí a fi bó tiwa bí o bá já ilé onílé tó fi bó tiẹ̀ òjò níye wọlé ẹ̀ òjò ìdájọ́ ọlọ́run àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ̀ wọ́n á tún ja ilé tiẹ̀ wọ́n á tún ja fibo tiwọn àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn ni lọ wọ́n á tún ja ilé tiwọn ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn wọ́n á máa ja ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀ bó o ti ń bo tiẹ̀ tán kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀ ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn ààwẹ̀ etí òkun ààwẹ̀ ká yíra ńlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé àgbèrè àti panṣágà kò kúrò ìwà ti ara iṣẹ́ ti ara ò kúrò síbẹ̀síbẹ̀ àwẹ̀ ń lọ a lè mú àwẹ̀ ó lè jẹ́ méje ó lè jẹ́ mọ́kànlélógún kásá máa gbà á lọ bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá là ń kan tó ń sọ pé wòlíì à èwo lẹ tún gbé jáde à ó ní ẹ ní ẹ oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun ṣùgbọ́n sìn ó yẹ kí n tún jẹun díẹ̀ ọtí díẹ̀ sìgá díẹ̀ àgbèrè díẹ̀ nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo tún wọṣẹ́ nìyẹn ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá àwọn tí wọ́n ti di ẹ tí wọ́n ti di ẹ ara Sódómù àti Gòmárà àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn ó ní àwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò àti láti tẹ aṣọ láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀ ìwọ ha ìwọ ó ha pè èyí ní ààwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún olúwa àwọn wọ̀nyí ni ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́sìn ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn wọ́n máa ń pe olúwa lé ẹnu ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú olúwa bí o bá ń fẹ́ jẹ́ ti ọlọ́run àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ ní ìwé wòlíì ìzíkẹ́lì ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí rántí ohun tí a ń sọ wípé lọ́ọ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà ọlọ́run ṣùgbọ́n ó kúrò lọ́dọ̀ abrahamu ọ̀rẹ́ ọlọ́run ènìyàn ọlọ́run ẹni tí ọlọ́run fúnra ara rẹ̀ ti bá dá májẹ̀mú gbà tí ó kúrò lọ́dọ̀ wọn ó lọ sí sódómù a sì sọ wípé àwọn ènìyàn tí ó wà ní sódómù wọn jẹ́ ènìyàn tí ó burú púpọ̀ púpọ̀ ó sì ṣeé kí ìwọ náà kí ó ti kúrò ní àárín àwọn ọmọ ọlọ́run kí ó ti di apẹ̀yìndà ṣé o ti gbọ́ nípa ọmọ onínàkúnà ó kúrò ní ilé ibi tí ó lọ ó rò wípé yóò dára bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára bí ó bá tún di ọjọ́ kejì bó ti jí a sọ pé wẹ́ẹ́ yóò tún dára náà ṣùgbọ́n ó ń burúkú jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni orí fún lọ́ọ̀tì à ń sọ fún wa ní ìsíkẹ́lì orí ìkẹta lé ní ọgbọ̀n ìzíkẹ́lì orí ìkẹtàléníọgbọ̀n láti ẹsẹ̀ ọgbọ̀n ìwọ ọmọ ènìyàn síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé èkíní sì sọ fún ẹnì kejì olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé wá èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ olúwa jáde wá èyí sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn wọ́n máa ń sọ wípé wá èmi bẹ̀ ọ́ jẹ́ kí á lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ olúwa jáde wá ṣùgbọ́n kí ni ẹ̀rí tí ọlọ́run jẹ́ nípa wọn ní ẹsẹ̀ ìkànléní ọgbọ̀n wọ́n sì tọ̀ ọ́ wá bí ènìyàn ti wá wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì í ṣe wọn o wọ́n máa ń gbọ́ àwọn wọ̀nyí ni à ń pè ní agbọ́mágbà bí o bá sọ fún ọ wípé kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wọ́n gbọ́ ṣùgbọ́n wọn ò ní ṣe é ó ń sọ wípé ṣùgbọ́n wọn kì í ṣe wọ́n nítorí ẹnu wọn ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn èyí ni ohun tó ṣe Lot ó ń fẹ́ láti sin Olúwa ó ń fẹ́ láti jẹ́ ti Ọlọ́run ó sì máa ń gbèrò nínú ọkàn rẹ̀ láti ṣe déédéé ṣùgbọ́n ẹnu ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn ó ṣeéṣe kí ó máa sọ fún Abrahamu nígbà tí ó fẹ́ kúrò wípé ẹ à ń yára nípa ti ara a ò yára nípa ti ẹ̀mí nítorí pé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ń ṣe àìlera fún ara ó sì ṣeéṣe kí ó máa jẹ́ kí ó dá Abrahamu lójú wípé bí mo ti ń lọ yìí má rò wípé mo ti sọnù o má sì rò wípé mo ti di apẹ̀yìndà nítorí pé ẹ gbogbo ìlànà ọlọ́run tí o ti kọ́ mi pátápátá gbogbo rẹ̀ ṣíṣe ni ṣùgbọ́n mo rí wípé ibì kan náà ibi iṣẹ́ kan náà ibi ẹ̀sìn kan náà kò ní gbà wá nítorí bẹ́ẹ̀ jẹ́ kí n wá ibi tí èmi pàápàá tí ó fi ṣe ibùjókòó ṣùgbọ́n bo lórí níbi tí ọlọ́run ò darí ẹ̀ sí ó lọ sí ọ̀dọ̀ àwọn ará sódómù wọ́n wá ń sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n ṣèkíyèsí ìwọ jẹ́ orin tí ó dùn púpọ̀ fún wọn tí ẹnìkan tí ó ní ohùn dáradára tí ó sì lè fún ohun èlò orin dáradára nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì í ṣe wọ́n àwọn wọ̀nyí bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tán wọn àjáde wọn ní ǹjẹ́ báwo ni ìwọ náà ṣe rí oníwàásù yẹn olóhùn iyọ̀ ẹnu ẹ̀dùn púpọ̀ mo tiẹ̀ ń fẹ́ bí wọ́n bá sọ wípé kí ẹ̀kọ́ bíbélì kí ó máa wà ní ojoojúmọ́ mo ṣe tán torí pé ọ̀gbẹ́ni nì à ó ń sọ̀rọ̀ bí wọ́n bá sì ń pe àwọn ènìyàn láti wá sẹ́kọ̀ọ́ bíbélì a ní wá wo ẹnìkan ẹni tó ń sọ̀rọ̀ kò rí Jésù kò rí ẹni tó ń kó ẹ̀ṣẹ̀ lọ kò rí ẹni tí dáríjì ni kò rí ẹni tó ń fúnni ní ìgbàlà olùgbàlà kò rí èyí ni ṣùgbọ́n wá wo ẹni tó ń sọ̀rọ̀ ẹni tí ẹnu ẹ̀ dùn èyí ni àwọn ènìyàn tí ó gbọ́rọ̀ ìzíkẹ́lì ṣùgbọ́n tí wọn ò fẹ́ ṣe èyí ni wọ́n ń sọ ni Ọlọ́run ń sọ wípé mo mọ ọkàn wọn wọ́n dàbí ẹni tí etí ń rìn tí ó kàn fẹ́ máa gbọ́ tí ó ń fẹ́ máa gbọ́ tí ó ń fẹ́ máa gbọ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé kò ní fi sí ìṣe nítorí wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kò ṣe wọ́n ó sì yẹ kí ìwọ pàápàá kí ó máa rò ó ní ọkàn rẹ ṣé ìwọ dàbí lọ́ọ̀tì ṣùgbọ́n nígbà tí ọlọ́run fẹ́ pa sódómù àti gòmọ́rà run pẹ̀lú iná ni ó sọ wípé òun ò lè ṣe ohun kankan láì sọ fún ọ̀rẹ́ òun ní jẹ́nẹ́sìsì orí ìkejìdínlógún ni ọlọ́run ti ń jẹ́ kí ó yé abrahamu láti ẹsẹ̀ ìkẹtàdínlógún olúwa sì wípé pé èmi ó hà àpá ohun tí èmi ó ṣe mọ́ fún abrahamu nítorí pé abrahamu. yóò sáàdì orílẹ̀-èdè ńlá àti alágbára àti gbogbo orílẹ̀-èdè ayé lẹ́ ó bùkún fún nípasẹ̀ rẹ̀ nítorí tí mo mọ̀ ọ́n pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́ kí olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún abrahamu wá fún un ọlọ́run gba ẹ̀rí abrahamu jẹ́ wípé mo mọ abrahamu wípé ìlànà ọlọ́run ìlànà òtítọ́ ìlànà òdodo ọ̀nà ìgbàlà tí ọlọ́run ti pèsè sílẹ̀ kò ní fi di àwọn ọmọ rẹ̀ létí àti àwọn ará ilé rẹ̀ ṣé ọlọ́run lè gba ẹ̀rí rẹ̀ jẹ́ bètè abrahamu ìwọ tí o wá sí ẹ̀kọ́ bíbélì láì sọ fún ìyàwó rẹ pé kí ó tẹ̀lé ọ ìwọ tí o dágun láti o sọ pé àwọn ọmọ mi kì í gbọ́ kì í gbà níwọ̀n bí mo tiẹ̀ sọ fún wọn ò ní gbà ṣé ọlọ́run lè gba ẹ̀rí tirẹ̀ jẹ́ wípé òun mọ̀ ọ́ wípé ìlànà òdodo ìlànà ìgbàlà tí ọlọ́run fi lélẹ̀ tí ó sì fi hàn fún ọ pé ó sọ fún àwọn ọmọ rẹ àti fún àwọn ará ilé rẹ ǹjẹ́ àwọn àna rẹ ǹjẹ́ wọ́n mọ ọ̀nà ìgbàlà tí ó mọ̀ ǹjẹ́ ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti ábúráhámù àwọn ọ̀gá ibi iṣẹ́ rẹ ń kọ́ àti àwọn tí ó wà lábẹ́ rẹ ní ibi iṣẹ́ ǹjẹ́ ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ gẹ́gẹ́ bíi ábúráhámù bí a bá ń sọ wípé ábúráhámù jẹ́ ọ̀rẹ́ ọlọ́run èyí ni ó fi di ọ̀rẹ́ ọlọ́run nítorí pé bí ó bá mọ ọ̀nà ìgbàlà yóò sọ fún àwọn ará ilé rẹ̀ wo ẹsẹ̀ ogún olúwa sì wípé nítorí tí ìgbé sódómù òun gòmárà pọ̀ àti nítorí ẹ̀ṣẹ̀ wọn pàpọ̀ jù yẹ kí n bi ọ́ léèrè ṣé ẹ̀ṣẹ̀ ìdílé tìrẹ ṣé kò pàpọ̀ jù ṣé wọn kì í jà lágbolé tiẹ̀ wọn kì í bínú wọn kì í ṣe oògùn sí ara wọn láti pa ara wọn ṣé wọn kì í jà lórí obìnrin lórí aya lórí dúkìá lórí owó tàbí lórí ilẹ̀ ṣé àwọn ẹbí tiẹ̀ ṣé wọn ò kí ń jà pẹ̀lú àwọn ẹbí mìíràn ṣé ọlọ́run ò máa sọ lemọ́lemọ́ wípé nítorí gbé ẹ̀ṣẹ̀ àwọn ará ilé rẹ̀ nítorí pé ó ń pàpọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́ kí ló ṣe nípa ẹ̀ ìlú rẹ̀ ìletò rẹ tàbí abúlé tí o ti wá ṣé ìpànìyàn ṣé kò sí lọ́wọ́ wọn ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá ṣé kò wà ní ìlú rẹ ṣé ìjà àti asọ̀ ṣé kò wà ní ìlú rẹ ṣé ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀ ó sì ń pàpọ̀ jù yàtọ̀ sí èyí nìyí ìlú èkó tí ó wà bí ó bá jẹ́ òun gbé ní Mùṣín tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà ibikíbi tí ó wù kí ó wà ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ ní ibi tí ó ń gbé igbe wọn ń pàpọ̀ jù nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí ìdájọ́ yìí sì ti ń bọ̀ ṣé ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀ ó sì ń sọ wípé òun mọ̀ wípé o kì í ṣe ara wọn àbí ara wọn ni ọ́ ṣé àwọn tí ó ń jalè lé òru ṣé ìwọlé ó ń ṣọ̀nà bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kó ẹrù ẹlẹ́rù bọ̀ ìwọ ni ó ń ṣílẹ̀kùn tàbí ìwọ ni ó ń ṣí ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀ ṣé ìwọ ni ò ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí ọlọ́run kí ó ṣọ́ wọn kí ó má jẹ́ kí wọn kí ó pa wọn kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé ọlọ́run mọ̀ ọ́ ó sì mọ àdírẹ́sì ilé rẹ oúnjẹ tàbí aṣọ tàbí ilé tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀ ó ń sọ fún wa níhìn wípé ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún abrahamu wípé ìdájọ́ ń bọ̀ lórí sódómù òun gòmọ́rà èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi bí bẹ́ẹ̀ kọ́ èmi ó mọ̀ ẹsẹ̀ ìkejìléní ogún àwọn ọkùnrin náà sì yí ojú ojú wọn padà kúrò ní ibẹ̀ wọ́n sì lọ sí sódómù ṣùgbọ́n abrahamu dúró síbẹ̀ níwájú olúwa kí ló ń fẹ́ ṣe ó ń fẹ́ gbàdúrà nítorí ó rántí wípé lọ́ọ̀tì wà ní ìlú sódómù abrahamu sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ ó sì wípé ìwọ ò olódodo pẹ̀lú ènìyàn búburú bóyá àádọ́ta olódodo yóò wà ní ìlú náà ìwọ àrùn ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí nítorí àádọ́ta olódodo tí ó wà nínú rẹ̀ ó darí tí ìwọ fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú ó darí onídàájọ́ gbogbo ayé rántí o ọlọ́run ni onídàájọ́ ìlú nàìjíríà onídàájọ́ gbogbo ayé ni òní onídàájọ́ orílẹ̀-èdè yìí òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ òun ni onídàájọ́ agboolé rẹ òun sì ni olùdájọ́ rẹ bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀ tí o bá sọ wípé àlùfáà òkùnkùn rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èyí wọn ò kúkú mọ ohun tí mo ń ṣe bí ó bá jẹ́ bẹ́ẹ̀ rántí wípé ìdájọ́ ń bọ̀ nítorí onídàájọ́ gbogbo ayé kì ó ṣe àṣìṣe bí iná gbígbóná ìbínú ọlọ́run bí ó bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe àfi bí ó bá ronúpìwàdà onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́ olúwa sì wí pé bí mo bá rí àádọ́ta olódodo ní ìlú sódómù ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn. abrahamu tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé mẹ́wàá ní ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n ó sì wí pé jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí olúwa ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wí mọ́ bóyá a ó rí mẹ́wàá níbẹ̀ òun sì wípé èmi kì ó rùn nítorí mẹ́wàá olúwa sì bá tirẹ̀ lọ lójú kan náà bí ó ti bá abrahamu sọ̀rọ̀ tán abrahamu sì padà lọ sí ibùjókòó rẹ̀ ẹs orí ìkọkàndínlógún àwọn áńgẹ́lì méjì sì wá sí sódómù ní àṣálẹ́ lọ́ọ̀tì sì jókòó lé ẹnu bodè sódómù kì í ṣe pé ó ń ka bíbélì o kì í ṣe pé ó ṣe àṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe wípé ó ń sọ fún àwọn ẹlòmíràn láti gba ọlọ́run gbọ́ àti láti dáwọ́ dúró ẹ̀ṣẹ̀ àti ibi tí wọ́n ń dá wọ́n sọ wípé ó jókòó ní ibòjókòó ní ẹnubodè bí lọ́ọ̀tì sì ti rí wọn ó dìde láti pàdé wọn ó sì dojú bolẹ̀ kí a ké e kúrú ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di mímọ̀ fún wípé ìdájọ́ dé wípé kìí ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní oṣù tó ń bọ̀ tàbí ní ọdún tí ó ń bọ̀ ìdájọ́ ti dé nísinsìnyí ni wọ́n wá sọ fún un ní ẹsẹ̀ ìkejìlá tí a ti kàwé pé àwọn ọkùnrin náà ṣèwé fún lọ́ọ̀tì pé ìwọ ni ẹnìkan níyì pẹ̀lú àna rẹ ọkùnrin àwọn ọmọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà ṣé àwọn ọmọ tiẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ kí ọmọ rẹ kí ó tún lọ di ìyàwó kẹta ìkẹrin ìkẹwàá nílé ẹlòmíràn èyí ni àwọn ọmọ lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní Sódómù ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ bí wọ́n bá ní aya tàbí ọkọ ní sódómù àti gòmọ́rà bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀ ojoojúmọ́ ló fi máa parí ìjà ó ṣeé ṣe pàápàá ìjà àti gbogbo aṣọ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀ ó ṣeé ṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti Ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwọ̀ oòrùn ibi yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì rán wa láti run lọ́ọ̀tì sì jáde èyí ni ohun tí ó yọ lọ́ọ̀tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́ ibikíbi tí ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí. bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti sódómù ongomora gòmọ́rà nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé ó gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí olúwa bí ó bá jẹ́ wípé lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́ ó sì gún èjìká wípé ẹ ọ̀run máa wó kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Ah ọ̀rọ̀ ẹnìkan ni bí inú bá ń dùn gbogbo àwọn ènìyàn èyí tó ń dùn ọ́ èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀ bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó ilé tirẹ̀ tí ó jó òun ni wàhálà tirẹ̀ bí ebi bá ń pa gbogbo ènìyàn èyí kò sọ wípé ẹhẹn ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ bí wàhálà bá dé bá ọ wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn torí bẹ́ẹ̀ bí lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run ń wò kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan á wọlé lórí á sì kú sínú ẹ̀ṣẹ̀ á la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì ṣùgbọ́n èyí ni lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú un sí ìṣe ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́ o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́ jẹ́ kí n jẹ́ kí n kà á fún níbi tí a kọ bẹ́ẹ̀ nínú májẹ̀mú titun ní Timothy kínní orí ìkarùn-ún timothy kínní orí ìkarùn-ún èyí ni ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe bí o bá gbà á gbọ́ yóò jẹ́ tìrẹ timothy kínní orí karùn-ún ẹsẹ̀ kẹrin ogún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ̀ tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́ àti dáríjì ọ́ jésù kristi sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́ ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí ní ẹsẹ̀ ìkẹrìnléníogún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba ẹni tí ó bá ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ̀ọ́ mo ti ṣẹ̀ sí ọ mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ yálà wípé mo ti jí ọ lẹ́rù tàbí mo ti bú ọ tàbí mo ti gba aya rẹ dáríjì mí gba aya rẹ padà tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà ẹ̀ṣẹ̀ rẹ á gbangba bí ẹ̀ṣẹ̀ rẹ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀ bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́ ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti lọ́ọ̀tì ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ ni ó sì sọ fún ọlọ́run wípé mo ti jẹ̀bi ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀ àwọn àna rẹ̀ ó sọ wípé ẹ dìde ìdájọ́ ń bọ̀ wo ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èyí ni Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀ ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ ṣé mo jọ ẹlẹ́tàn mo ń bi ọ́ nì bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ ọ̀rọ̀ yìí rere fún ọ tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀ Jésù Kristi sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀ kí ni dé tó sàásàlà fún ẹ̀mí rẹ ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n sá lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn wọ́n jẹ́ mẹ́rin lọ́ọ̀tì aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ méjì èyí ni àwọn tí ọlọ́run rí ní gbogbo ìlú sódómù ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ́sìn wọn máa sọ fún wa pé ah bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo ah kò lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ní ayé noah ẹni mélòó ni ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá ẹni mẹ́jọ ni ó sì ṣeé ṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́ àwọn oníwàásù oníyàwó méjì àwọn oníwàásù tí a ní òrùka rẹ lọ́wọ́ wa ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ ọlọ́run ni wá kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọ̀kalẹ̀ yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjò òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sódómù àti Gòmọ́rà nínú ẹ̀ṣẹ̀ Sódómù àti Gòmọ́rà ǹjẹ́ Jésù Kristi olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mọ́ sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́banijẹ́ kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wí pé sàásálà fún ẹ̀mí rẹ sàásálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bójú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún ọlọ́run wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ nì wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run lónìí kí ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ jésù lára kí ó jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin ọlọ́run ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe olúwa láti sọ fún ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ ìjì ìgbẹ̀san ń bọ̀ bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀ nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé níbo ni ó wà ní apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà. ṣùgbọ́n bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí Jésù Kristi kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ a ó dáríjì ọ́ a ó ṣàánú fún ọ Jésù Kristi yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ṣùgbọ́n rántí o bí o bá bojú wẹ̀yìn bí o bá sá padà bí o bá di apẹ̀yìndà rántí aya Lọ́ọ̀tì rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i sá àsálà fún ẹ̀mí rẹ sá àsálà fún ẹ̀mí rẹ má ṣe bójú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sá fún ẹ̀mí rẹ. bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ọlọ́run rí ọ. bí o kàn ń wá tí o ń gbé bíbélì tí o ń gbàdúrà tí o ń gbà àwẹ̀ ṣùgbọ́n tí o wà nínú àgbèrè àti panṣágà ọlọ́run rí ọ. bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Si bí o bá jẹ́ kí jésù kí ó gba ọkàn rẹ là ọlọ́run rí ọ ìdájọ́ sì ń bọ̀. sá àsálà fún ẹ̀mí rẹ kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí ìjì ìgbẹ̀san ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé má ṣe bojú wẹ̀yìn. kúrò ní Sódómù àti Gòmórà kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn sáà sálà fún ẹ̀mí rẹ ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba a sì máa lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́ a máa tẹ̀lé wọn ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ sàásálà fún ẹ̀mí rẹ sàásálà fún ẹ̀mí rẹ nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ lórí gbogbo àwọn agbọ́mágbà sáà sálà fún ẹ̀mí rẹ. òní ni ọjọ́ ìgbàlà. bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là yóò tún ìgbésí ayé rẹ ṣe. nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ. ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ wọn kò ní jẹ́ tìrẹ mọ́. sá àsálà fún ẹ̀mí rẹ. kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. kí ìyè ẹni pẹ̀kun kí o lè jẹ́ tirẹ̀. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀ àwọn tí ó wà nínú ayé wọ́n ń jáfara nítorí pé òye òye wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayérayé nínú ayé yìí kò yé wọn wípé ìgbà yóò dópin àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nílò ilé tí wọ́n ń gbé nísinsìnyí tẹ́ ọ walẹ̀ tẹ́ ọ kan igi tẹ́ ọ gbé wọn jù sínú rẹ̀ tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn pẹ̀lú ìdájọ́ Ọlọ́run àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀ àkókò kan ń bọ̀ nígbà tí a ṣọ́ tí àwọn olè tí wọ́n ti jí tí kì ó lè wúlò fún wọn àkókò ń bọ̀ nígbà tí ó ń kó ohun tí ẹnikẹ́ni tí ó ní nínú ayé tí kì ó wúlò tí òkìkí gbajúmọ̀ ohun ìní tí kì ó lè jẹ́ nǹkan kan bàbá a lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní elétí ọmọ tí ó ń kìlọ̀ fún wa tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà tí ó sì ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ ọlọ́run tí yóò balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́ ǹjẹ́ a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ tí wọ́n ń wo Jésù tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn a ti dá Jésù lẹ́jọ́ nítorí tiwọn a sì ti bẹ̀ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristi àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́ àwọn tí wọ́n ń wo àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú ìwọ tí ó fẹ́ wa ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ nítorí ètùtù Jésù Kristi nítorí ẹ̀jẹ̀ Jésù Kristi nítorí ìlérí rẹ tí kì í yẹ̀ dáríjì gbogbo àwọn tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní orúkọ Jésù a sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà tí ó ti di ìṣe àwọn tí ó ti jẹ́ ara àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wa àwọn tí kò ṣeé fi sílẹ̀ àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ tí wọ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ tí jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ tí mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn bá wọn mú wọn kúrò ní orúkọ Jésù gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa gbogbo ayọ̀ tí ó ń yọ̀ nínú ẹ̀ṣẹ̀ tí ó ń yọ̀ nínú ìbàjẹ́ lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ tí wọ́n ń wojú rẹ fún ìdáláre fún ìgbàlà àti fún ìdáríjì ṣàánú fún wọn. adúpẹ́ lọ́wọ́ rẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ kí o sì sọ wá di olódodo kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá kí o sì kọ orúkọ àwọn tí a sínú ìwé ìyè rẹ adúpẹ́ pé o ti gbọ́ o à ń bẹ̀ wípé bí a ti ń jáde lọ ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó ń tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde nínú ilé níbi ọjà lóde níbi iṣẹ́ níbikíbi tí a ń lọ tàbí nínú ọkọ̀ yẹ kí a lè jẹ́ olódodo ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n ń jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá ó ti ó ti ṣe ó ti di àṣerége à ń bẹ̀ ọ́ wípé kí a gara kí ó má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin. Ni ọjọ́ tí Jésù yóò farahàn láì wọ sánmọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè kà wá kún àwọn àyànfẹ́ ká lè bá ọ jọba ká lè máa bá ọ gbé adúpẹ́ kò ti gbọ́ tiwa ìyẹn bí a sì ti ń jáde lọ tí a ń sọ fún àwọn ẹlòmíràn tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ bàbá à ń bẹ̀ ọ́ ó mọ àwọn aládùúgbò wa àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́ ó mọ wọ́n àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn aya wa tàbí àwọn ọkọ wa àwọn tí oníwàásù dàbí ẹlẹ́tàn lójú wọn bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn bí a ti ń sọ fún ọ jẹ́ kí wọ́n kí ó tẹ̀lé wa jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tó ń ṣe wọ́n ní àǹfààní yìí jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú adúpẹ́ kò ti gbọ́ tiwa máa bá wa lọ o máa ṣàánú fún wa máa dáàbò bò wá jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí jẹ́ kí a já wọn sílẹ̀ wàhálà ìsànsàn jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ dáàbò bò wá títí dé ilé wa ní orúkọ Jésù.